200 golden hadith from the messenger of Allah tí Abdul Malik Mujahid tó kọ tí iléeṣẹ́ tẹ̀wé Darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia tí wọ́n gbé jáde hadith ẹlẹ́kẹrìnlélógún ládé ní ládé àárọ̀ inshallah ta'ala ah, hadith 24 hadith yìí inshallah ta'ala pín sí méjì ni òtàrẹ́ ọmọ jẹ́ 24a bí ìdínlá ta'ala pẹ̀lú yọ̀ǹda ọlọ́run <clears throat> ti tààrọ̀ láyé ọmọ jẹ́ 24b nítorí pàtí ti yẹn gúngi àfẹ́fẹ́ káà sórí bẹ́ẹ̀ sọ àwọn hadith tó bá ti gùn bá inshallah ta'ala a máa pín kalẹ̀ rí ha sórí torí pé mo rí pé àwọn tó gùn yẹn à ń fi lẹ̀ wọ́n ní ìsìn pẹ̀lú ògùn ọlọ́run a máa pín sí méjì ha sórí torí nínú àfisùn wa òun náà ní pé ká ha àwọn àhádìsì nínú ìgbà yìí tá a bá gbogbo ẹ̀ sórí kò yẹ ká lè há ọgọ́rùn-ún bẹ̀ káwọn náà tó mọ ọgọ́rùn-ún torí ìbíṣẹ́lá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam sọ pé la tahasadu wala tanajashu wala tabaghadu wala tadabaru wala yabi' ba'dukum ala bay'i ba'd wa kunu ibadallahi ikhwana wala tadabaru yẹn ládàá dùn sí insha Allah tó ká mú ká tẹ́lẹ̀ mi látàhásádù látàhásádù látàhásádù wàlátànájáṣù wàlátànájáṣù wàlátànájáṣù látàhásádù. ولا تناجشوا لا تحاسدوا ولا تناجشوا لا تحاسدوا ولا تناجشوا لا تحاسدوا لا تحاسدوا ولا تناجشوا ولا تناجشوا لا تحاسدوا لا تحاسدوا ولا تناجشوا ولا تناجشوا لا تحاسدوا لا تحاسدوا ولا تناجشوا لا تحاسدوا ولا تناجشوا ẹjájọ́ ilé márùn لا تحاسدوا ولا تناجشوا لا تحاسدوا ولا تناجشوا لا تحاسدوا ولا تناجشوا لا تحاسدوا ولا تناجشوا لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تباغضوا ولا تباغضوا ولا تباغضوا ولا تباغضوا ولا تباغضوا ولا تباغضوا ولا تباغضوا ولا تباغضوا ولا تباغضوا ìgbàjọ wí lẹ́mẹ̀ta wàlá tàbàgọ́dù wàlá tàbàgọ́dù wàlá tàbàgọ́dù látàhásádù ولا تناجشوا ولا تباغضوا لا تحافدوا ولا تناجشوا ولا تباغضوا لا تحافدوا ولا تناجشوا ولا ولا تباغضوا ìdájọ́ owó ilẹ̀ márùn-ún لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا لا تعتدوا ولا تناجشوا ولا تباغضوا Wa kú ẹyọ kan tá fẹ́ fi kún ṣàlọ. Wàlá tàdàbárù. Wàlá tàdàbárù. Wàlá tàdàbárù. Wàlá tàdàbárù. Eléyìí ó ní onomatopo ẹ̀ ní èdè Yorùbá dábárù. Wọ́n ló dábárù ọ̀rọ̀ mo mà tó pẹ́ wàlá tàdà bárù méde yorùbá ni mo sọ wàlá tàdà bárù wàlá tàdà bárù wàlá tàdà bárù wàlá tàdà bárù. ولا تدابروا ولا تدابروا ولا تدابروا ولا تدابروا ولا تدابروا ولا تدابروا ولا تدابروا لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا يا جوي لمجي لا تحاسدوا ولا ولا تباغضوا ولا تباغضوا لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا نعم ويا again látàhásádù wà látànàjáṣù wà látàbàbọ́dù wà látàdàbàrù látàhásádù wà látànàjáṣù wà látàbàbọ́dù wà látàdàbàrù látàhásádù wà látànàjáṣù wà látàbàbọ́dù wà látàdàbàrù látàhásádù wàlá tànàjáṣù wàlá tàbàgọ́dù wàlá tàbàdàrù látàhásádù wàlá tànàjáṣù wàlá tàbàgọ́dù wàlá tàdàbàrù ó yẹ já wílẹ̀ mẹ́ta sí. wàlá tànàjáṣù wàlá tàbàgọ́dù wàlá tàdàbàrù. tàdàbàrù mahmud wàlá tàdàbàrù wíbẹ̀. Ya gbogbo wa. Láàkà àtàkì, wàlá kàdà jáṣù, wàlá tàbà bọ́bì, wàlá kàdà báwù. Lẹ́ẹ̀kan sí, láàkà àtàdù, wàlá tànà jáṣù, wàlá tàbà bọ́dù, wàlá tàdà báwù. Ta ló dá lójú tó mẹ́ka? Rèdí wán. Láàkà àtàdù, wàlá tànà jáṣù, wàlá tàbà bọ́dù. ولا تنازعوا محمود قوي أمه نعم لا تحسدوا ولا تنجسوا ولا تدبروا ولا تدبروا لا تحسدوا ولا تنجسوا ولا تبغضوا ولا تدبروا لا، tànà ìjà ṣù ṣù ṣù شو، yín ní ọ̀yọ́ àti lọ́rin <laughs> ẹ̀pẹ́ tá a bá rí ṣí lọ́yọ̀ sí láìpẹ́ tá a bá rí sí ṣí láìpẹ́ hmm? Hmm, hmm, tẹlifíṣàn tẹlifíṣàn tẹlifíṣàn ní a máa ń pẹ́ bẹ́ẹ̀ ọlọ́run sànà mo sọ fún ọ yóò ní mo sọ fún ọláàlẹ <laughs> àwọn elédè yorùbá onímọ̀ ìjìnlẹ̀ rẹ̀ níṣùkú àwọn yẹn pé ń jáde ẹ̀mú níṣùkú tó wà látà náà jà ṣùn. tó àwọn táwọn bí ìbàdàn bí ọ̀yọ́ báwọn ká ṣàkíyèsí ibẹ̀ wàlátà náà já ṣù kì ṣe wàlátà náà já sùn wallahu a'lam mahmud nǹkan gbìyànjú irọ́ látàhá sádù tada. tàdàbárù mo ní dàbárù ní ọgbọ́n tẹ́yìn ó fi mọ́ mọ́lẹ̀ ní ìbá ní dàbà wà látàdàbárù bárakàlá fi kùn jẹ̀mìà ìtumọ̀ rẹ̀ ní bọ̀rọ̀ gidi òjíṣẹ́ láwọn Muhammad sallallahu alaihi wa sallam sọ báyìí pé látàhásádù ẹ má ṣe máa ṣe kéé tààrà yín wà látànà jáṣù ẹ má ṣe máa ṣe nájíṣù ara yín inshallah ta'ala tá ń ṣe àdíìsì 24b lọ́la agbára ọlọ́run á túmọ̀ tànájà ṣùgbọ́n torí pé òun àti wàlá yàgbé ìbá àdúkùn alábẹ́ ìbá mo fẹ́ kó méjèèjì pọ̀ wàlá tàbà lọ́dù ẹ má mà kórìíra ara yín wàlá tàdà bárù ẹ má mà kọ̀yìn ara yín síra yín ẹ má mà kọ̀yìn ara yín yorùbá náà wọn sọ wọn ní ó dàbàrú ọ̀rọ̀ yẹn ìdílé arúgbó ni pé ó ti àwọn dàbàrú ah, wọn bẹ̀yẹn ni. Hmm ìtumọ̀ ẹ̀pẹ́ má máa kọ ìyẹn ara yín síra yín wọ́n rántí nígbà tá à ń ka kínní nù síra tá à ń pè ní bugiatul muslim tá a fà ń tu fún wa lékè olóyọ̀ ńgbà yìí wà látàdá àbárò ní ẹ má kọ ìyẹn ara yín síra yín gbádùn wa lọ wo sẹ́rí wàdí tí wọ́n fi ń kí ń sọ náà ẹ wà ní wọ́n dàbàrú nǹkan wọ́n ti dàrọ̀ wọn rú bẹ̀ <laughs> ọ̀nà ti dàbàrú látàhà sádùn ẹ má sì máa ṣe kèé tààrà yín wà látàná jàṣú ẹ má ṣe nájíṣu ara yín apàdà sàlàyé yẹn wà látàbà àgọ́dù ẹ má máa kórìíra ara yín wà látàdà bàrù ẹ má máa kọ̀yìn ara yín síra yín hadith yìí ṣe pàtàkì alákọ̀ọ́kọ́ òní látàhà sàdù ẹ̀rí kó wá lórí orí òṣùwọ̀n tàfà àlàfáwà tàbá máa sọ̀rọ̀ kí wọ́n pè ní morphology ìyẹn ní ìṣẹ̀dá èdè ní èdè ní Yorùbá ẹ má máa ṣe kéèta ara yín kí ni wọ́n pè ní kéèta hmm? apá kan náà àwọn àfa onímọ̀ ní tàmánì zawaliha ni'matillahi ala alalagayri kéèyàn máa ń ran kan wọ́n tẹ́ ń pè ní kéèyàn máa ń ran kan èèyàn máa ran kàn kó máa fẹ́ sínú ẹ̀mí rẹ̀ kí ìdẹ̀ra kan tọ́lọ̀ ń ṣe fún ẹrúsìn rẹ̀ kan tàtò lè tún sí oore kan tí ń bẹ lọ́wọ́ ẹrúsìn kan pé kó kú lọ́wọ́ ẹ̀ sàwa nkanati ni'matun ma'ala aw jahan aw ilma aw ghayra dhalik kódà kó jẹ́ pé oore tọ́lọ̀ ń ṣe yẹn bóyá dúkìá ni o tàbí iyì kan lọ́lọ́run fún ni o tàbí mọ̀ kan lọ́lọ́run fún ni àbí tó yàtọ̀ sí ta sọ yóò máa wù yóò máa fẹ́ yóò máa ran kan ní yorùbá pè ní ó ń tàn mọ́ pé lárúbá gan láti àwọn bàbá wa lè wá pé wọ́n kéwú tí wọ́n jẹ́ àáfàá pé tàmọ́ ní ó ń tàn mọ́ ó kàn dédé yorùbá ni yorùbá wò láì gbé ran kan ó ń tàn mọ́ ẹ má máa tàn mọ́ ọ́n ó tún tọ́mọ́rò náà wọ́n tún lo ojú kòkòrò ẹ bá máa sojú kòkòrò eléyìí tọ́mú eléyìí wá yàtọ̀ sí tàmọ́ ní eléyìí o kéèyàn máa ràn kàn kéèyàn máa fẹ́ kó máa wùyánú ẹ̀mí pé kí dẹ̀ra kan tàbí orí kan tí ń bẹ lọ́wọ́ ẹnìkan tọ́lọ́ ń ṣe fún kó kò lọ́wọ́ rẹ̀ òun ni wọ́n pè ní alahasad wàlá tàbá àkọdù ẹ máa kórìíra ara yín ẹ má máa kórìíra ara yín hmm? ìkórìíra kò ní ìtumọ̀ kankan ju pé má kórìíra àwọn àmọ́ àti mọ́túnmẹ́ ẹlẹ́wọ̀n lágbájá òṣìṣẹ́ ní àmì bá ti rí inú rẹ̀ máa bí mi ni èmi ètò ẹ̀fẹ́ kú jókòó sí sàkà ní ìní ìyẹn pé mi fẹ́ kó wà mí ti bá wa mo kórìíra ẹ̀ hmm, wàhálà tàbá ẹ má máa kórìíra ara ẹ̀ yẹn àbí mo ti fò yẹn wàlá tàdá àbárù ẹ má máa kọ ẹ̀rìn ara yín síra yín tí kèéta yìí ta ní kẹ́nimọ́ òní wọ́n tó ń pè ní kẹ́nimọ́ ní àwọn kan tó ń pè ní èdìtà ó ń ṣe èdìtà àwọn kan tó ń pè ní ènìní ó ènìní èbìtà kẹ́nìmọ́ni inú mi bí ni kí ló dé tẹ́ ó fi wá kórìíra rẹ̀ inú mi bí ni ní í ṣe ó kàn dìde ń bínú ẹ̀ torí orí ti ń bẹ̀ lọ́wọ́ rẹ̀ àwọn àbáwá sọ wọ́n ṣàlàyé wípé kí wá ṣe pé bá a ṣe tún pé tàhá sàbí ẹ mọ̀mọ́ kórìíra ara yín yẹn ìyẹn ni pé tẹ́nìkan bá ti kórìíra rẹ̀ ìwọ náà kò kórìíra ẹ̀ padà ẹnìkan ni astafula pé bóyá ẹjọ́ máa ṣe kìí ta ara yín kọ́ èèyàn lè má ṣe kìí ta èèyàn káwọn èèyàn lè ṣe kìí ta kò bá a mú ṣẹlẹ̀ Islam kí èèyàn máa ṣe kìí ta lẹ́kọ̀ọ́ kọ́ ń bẹ̀ ó ní pé ni ká máa ṣe kẹ́ni má ara wa kẹ́ni má ní ọ̀nà tó pín sí díẹ̀ nínú rẹ̀ ó ṣe yé mi sí nínú ọ̀rọ̀ àwọn àfà alákọ̀ọ́kọ́ ó ní pé ẹnìkan ọlọ́run ṣoore kan fún un ṣùgbọ́n èèyàn wá wò pé ó ṣe jẹ́rú ẹni lọ́lọ́run ṣoore yẹn fún bó tilẹ̀ jẹ́ pé oore yẹn ò lè yẹn kò lè tọ́ sí yẹn yẹn ò lè débẹ̀ àpẹẹrẹ kan tí màá mú wa nìyí wọ́n fẹ́ nìkan ṣe vice chancellor university tàbí rector polytechnic tàbí provost college of education tàbí principal secondary school tàbí headmaster primary school ẹnìkan tí ò ní primary six certificate tí ò lọ school tó ti ẹ kò lọ school rárá kò kàwé bóyá oko ló ń lọ o bóyá iṣẹ́ ọwọ́ ló ń ṣe o bóyá òwò ló ń ṣe o bóyá kò tiẹ̀ ṣe nǹkan kan tó kàn ń ṣe ìlànà kàní o wá ò pé inú ẹ̀ wá dùn sí wá ń ṣe kì í ta pé ohun kíkì ní ẹ̀kan yọkù nípò yẹn ṣáà pé bí wọ́n yọkù náà fún òlè fi sí abẹ́ni tí ò ní secondary school certificate lè jẹ́ vice chancellor àbí first degree ó dá lè jẹ́ bí wọ́n bá fi sí irú ètò ìṣẹ̀lẹ̀ ayé Babangida ní Ahmadu University administrator wọn ò pè kò ní jẹ́ vice chancellor ló ṣẹlẹ̀ ń gbà yẹn <laughs> fi ẹnìkan ṣe administrator ń gbà náà wọ́n lọ́ọ̀ àìlẹ̀ ẹ̀gbọ́n àwọn àmì ṣùgbọ́n kò ní jẹ́ vice chancellor akálá sí o ìyá lè má lọ sùkúù kó padà jẹ́ ṣé àmà local government ṣé o mọ̀ pé èèyàn wọ́n tó bá ti ní primary six àbí school start school start ní minimum ó jẹ́ lórí ètò ìṣẹ̀lẹ̀ lẹ́kìtì ńgbà kan bàbá kan ń gbòòrò bóyá ṣe káfíńtà bàbá nínú ìjọba tó lọ wọ́n níbẹ̀ wọ́n kàn fi ṣe chairman ṣùgbọ́n ẹ̀kọ́ àwọn olóṣèlú tó ń fẹ́ lò sí àti gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ pátá ìjọba yẹn wọ́n ó ṣe kíni wọ́n ó ṣe kíni wọ́n ó fẹ́ràn rẹ̀ wọ́n ó sì dìgbò fún pé áà ah, ah, ẹ̀yin náà wá tọ̀ wò ẹ̀rí owó ti ń bẹ mí tí wọ́n bá rú èèyàn ní ìṣe tíjọba bá rí ìlísì èlò fún bóyá five hundred thousand yóò ké tó ẹni tí ó ka fifty thousand rí lọ́wọ́ ara ẹ̀ báyìí lóṣooṣù five hundred thousand wá ń bọ́ sí lọ Ah, àti táwọn èèyàn ń gbádùn ni ìgbọ́n tó lóṣèlú kan fẹ́ lè yún sí fún ni pé kí gbogbo àwọn artisans lédè àwọn oníṣẹ́ ọwọ́ àwọn èèyàn kéékèèké òbí kan lè kan lè fẹ́ràn rẹ̀ pé gbogbo gbogbo akínmẹ̀kọ́ náà ló fẹ́ràn kì í sì ṣe èròǹgbà ẹ̀ ṣé irú ẹni tó lè ṣe administration local government àkáǹtì wo ni wọ́n gbé sí iwájú àbọ̀rọ̀ wo ni wọ́n gbé sí iwájú tó lè yé sẹ́mínà wo ni ó lọ pé àwọn ní kó lọ ń pọtá àbí ní kánú yóò rán aṣojú ni àwọn olóṣèlú oríṣiríṣi kan ní àwọn ìṣẹ́bọ̀ áàdà jàǹbá kágbéyàn jù sẹ́gbẹ̀ẹ́ kan mo máa mọ̀ mú yàn wá torí pẹ́lú mi lè sọ kí wọ́n ti àwọn kan síbi kò lè dé bẹ́ẹ̀ sì lè dé bá ìṣàǹsẹ̀ ó wá ń rùkú bọ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀kan nù èkejì ẹni yẹn nǹkan kan wà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ni tó ń ṣe kèéta rẹ̀ yìí tó ń ṣe kẹ́nìmọ́ nìyí tó ń ṣe hasad hmm? òun náà ó lè dépò ẹ̀ ṣùgbọ́n nǹkan ni wọ́n fún a máa ṣẹlẹ̀ ní yunifásitì tí wọ́n bá du vice chancellor a máa ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ tí wọ́n bá du alága alága ẹgbẹ́ a máa ṣẹlẹ̀ nínú òṣèlú náà tí a bá ń du ipò kan. a máa ṣẹlẹ̀ láàrin àwọn ọkùnrin tí a bá jọ ń du obìnrin láti fẹ́ ẹ̀yìn mẹ́ta lè rí sísá pé ah sísá ló ń nà yìí ẹ wá rí pẹ̀lú jìlìbáàpù gan yẹn mọ̀ pé nítorí òun wò yìí ah ìyẹ́ ń wò lẹ́yìn ẹyẹ ìta bá pì í ẹ̀kú ẹyẹ yóò dúró dáa pé a ìdìjọ gbóhùn rẹ̀ níjọ́ kan tó ń ṣe tìláwà kúrán tó ń wò mọ̀ ohùn rẹ̀ wá dàbí agogo létí tàbó láwọn qualities kí ni wọ́n pè qualities àwọn àdámọ́ kan yóò mọ̀ kí ó gan àbómọ̀ àbómẹ́tò àbúṣá ẹ̀mí mẹ́ta lẹ́wọ̀n àrùn gbogbo yín náà lẹ́jọ́ mọ̀ tàbẹ́lómi ò mọ̀ pẹ́lómi ìbò òun wò pé òun ọ̀ràn èèyàn kan sí lọ́la kí wọ́n bá aṣọ kó fẹ́fẹ́ ló bá gbọ́ ti fẹ́ látara bẹ́ẹ̀ ló wá wò pé ah, ọlọ́run jẹ́ kó lọ́wọ́ ọ̀gá yẹn wọ́n kàn bá ti bọ́ báyìí òun tètè o lè rò pé kó tiẹ̀ kú jọ̀ka kó nǹkan gbọ́ ti kú àbí kó tiẹ̀ gbọ́ kó ti yà wèrè àbí kó tiẹ̀ gbọ́ pé ó ti ń ṣe àbíkò wọn ti ẹ̀gbọ́ pé sísà yẹn ó kàn fáyọ̀n ọ̀fẹ́ ọ̀gá ẹ̀ wọn ní ọdún tó jẹ́ pé tàbẹ́ nìkan lówó ẹjọ́ lọ léèwé ni wọ́n gbà síṣẹ́ bóyá àwọn tó ń ṣiṣẹ́ ní àwọn iléeṣẹ́ epo ní Nàìjíríà àbáwọn iléeṣẹ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa eh, telecommunication ó wá rò pé wọ́n sáàkì ẹ̀ níbi iṣẹ́ yìí graduate dànù torí òun náà lè wà ń bẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ kádàrà kan fún un tàbí ó ṣàpọ̀ báwọn báwọn báwọn náà ṣe lọ hmm? tàbí àwọn onímọ́tò and drivers union chairman tí wọ́n bá ń du alága hmm? àbí pólísì ṣe ọlọ́pàá CSP làwọn méjèèjì hmm? wọ́n ti jọ wò pé ó yẹ kí wọ́n bá ń lọ sí area commander tí ń bì kan àbí DPO ẹlòmíì ni wọ́n bá àpọ́ǹtì lọ òǹjókòó sẹ́kọ̀tà tí ò lọ́fíìsì ìfẹsẹ̀ ìpàdé kì látara rẹ̀ yóò máa ṣe kéta díkì kó ṣàṣìṣe lọ́yìn kí wọ́n ní kíráìmù kan ṣẹlẹ̀ ó ṣìṣe kí wọ́n lè yọ kó ń bẹ̀ kí wọ́n lè fún àdá padà sẹ́kọ̀tà kó ń lọ ọ̀hún. tàbí ACP lòun náà tàbí CP Hmm. stéètì kan kí wọ́n gbé lọ wọ́n ò oh, lọ stéètì kankan ò lọ ẹ̀ẹ́dì máa dúró lẹ́kọ̀ọ́ta ìwọ máa lọ òun dẹ̀ kú dùnú admission jọ̀gá ẹ̀ ó ń ṣẹlẹ̀ lámìnà general àwọn méjèèjì ọ̀dọ̀ ilé náà ṣe director of kìnìkan wọn ò fún un wọ́n sì ní inú àmì wọn ní slang kankan wọn appointment pass rank tá <laughs> a ah, bá yẹ̀yàn sípò ojú oyè lọ ipò ojú oyè lọ lọ́rọ̀ kan ṣá gbogbo àwọn tó lè máa fàánà èèyàn náà bá mu ẹlẹ́ẹ̀kẹta hmm, òun ni wípé irú ẹni yẹn hmm, ó ń ṣe kìí ṣe pé ó ń tàn mọ́ nìkan ó tún gbégbèsè láti ṣe láti gba nǹkan yẹn irú ẹ̀ làwọn tí a máa lọ pààyàn nínú títẹ́ni mọ́ni lè bínú ó lè fà kéèyàn pààyàn nìkan yẹn tó bá ti pa parí ni ọlọ́run kó ṣàṣàánú ara wọn ọ̀dọ̀ ṣètọ́ náà ló ti ń wà ó gbogbo ẹ̀ pátá ọ̀dọ̀ ṣètọ́ ni kula audu bi rabbi nas maliki nas ilahi nas min sharri wasawasil khannas kula audu bi falaq min sharri ma khalaq wa min sharri ghasiqin idha waqa wa min sharri nafasat wàlá tàbàgọ́dù ẹ má ara yín yẹn kíá má yẹn kódà téèyàn bá ń ṣe tí ò dá tí ò dá tí ń ṣe yẹn ni kò kórìíra kì í ṣe pò torí tó bá lọ kórìíra ẹ̀ tó bá fi tí ò tí ń ṣe kalẹ̀ tó fi ilẹ̀ tí ò ṣe máa ò ní nífẹ̀ẹ́ náà ó ló máa ń ṣẹlẹ̀ ńgbà mí àwọn brothers kọ́lọ́hún ṣàánú wa èèyàn jẹ́ ní rẹ̀ wẹ́n ni ẹni àwọn ọ̀mùtí ni ọjọ́ yẹn tó yẹ pé àwọn mọ̀ tẹ́lẹ̀ tó wá dà fún ìṣe wá ló wá mú tó bá ní pé o ti lọ kórìíra ẹni yẹn èèyàn kì í kórìíra èèyàn èèyàn á kórìíra nǹkan tó ń ṣe tó bá ti wá fi nǹkan yẹn lẹ̀ kí ni ó ṣẹlẹ̀ ti èèyàn òun fúnra ẹ̀ tẹ́lẹ̀ kọ́lọ́n kò ṣàánú wa sọ aburú téèyàn ń ṣe yẹn ni ó kórìíra kì í ṣe yẹn yẹn gangan kó máa di pé tó bá tún dẹni ire yìí ò ní fẹ́ràn rẹ̀ ni ire nítorí tó máa ń sábà fa ìkórìíra gangan kí tó ní hásàdì tá a kọ́ sọ ní tẹ́lẹ̀mọ́ ní náà inú níbi ni hmm. nílùú wa ń bí wọ́n pè kí nìyẹn èlé ni wọ́n ní eléni ni wọ́n ní kókó lára wọn lè wọ́n ní ara rẹ̀ ó lé ìṣàrẹ̀ eléni ni ìyẹn ni pé ara rẹ̀ lé bí ara onílé eléni ni oníkèéta oníníbi ni kí ló sì fà á ni pé ṣe àpò fẹ́ẹ́ ó fẹ́ kí nǹkan yóò bọ́ lọ́wọ́ ẹ̀ tó bá rìn láti ìbàdàn lọ ọ̀yọ́ ní tó fẹ́ lọ sí kìí ta tó fẹ́ ṣe tí ò bá rí ṣe yóò gbéra ó di sẹ́yìn nù tó bá di sẹ́yìn tí ò bọ́ sí yóò gbéra ó di Ṣakí bó débẹ̀ tí ò bọ́ sí kódà yóò lọ Kìṣí Kìṣí ni ó gbà tí ò fi jáde sí gbẹ̀tì yóò dé lọ́rin bó tún dé lọ́rin ó di yóò máa lọ wájú ni títí títí títí títí. tí èdòkúta tí èjáde nàìjíríà ó sì lè wọ́nà sokoto pọ́n sokoto yóò gbàdé kínní Kánò Kánò ni yóò gbàdé wo yóò gbàdé Maiduguri yóò tún wá sọ̀kalẹ̀ yóò wá yóò làǹbì ibẹ̀ ni yóò gbàdé títí tí èdè pọ́tà tí ó padà sóńdó ń bì yóò tún padà sọ́yọ́ níbi tó ti gbé Ìbàdàn tó ti gbéra torí kínní ó sàn sí kí ìtàkàkì wọ́n fi ní. ànábì sallallahu alaihi wasallam sọ kí ṣe kí wọ́n lánàbì sọ ànábì sọ àdìsí dàgbọ́ yìí kí lánàbì sọ laysa li hasudi rọ́ọ̀hà laysa li hasudi rọ́ọ̀hà alihasudi bí máa ń alihasid ẹni tó ń ṣe kìíta kò lè sísinmi fún laysa li hasudi rọ́ọ̀hà oníkìíta ò ní sinmi alimahsud ẹni tó ń ṣe kìíta tí ẹ ò mọ́ ń gbà mí ṣùgbọ́n kí la lè fi bọ́ lọ́wọ́ rẹ̀ àwa àmọ́ sọ́rọ́tì falak ìdí ni ẹ̀tẹ́ ní ká máa kà láàárọ̀ mẹ́ta mẹ́ta àti náà ó ti wà ń bẹ̀ wà min sharri eh, eh, qul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wà min sharri ghasiqin idha waqab wà min sharri naffasati fil 'uqad wà min sharri hasidin idha ọlọ́run làmí òmùsàdíọ̀ níbi aburú oníkèéta nígbà tó bá ń ṣe kèéta ẹ̀ kódà wọn ó lè fa ojú burúkú wọ́n kàn fojú nǹkó èèyàn mọ́lẹ̀ nǹkan ó dé ló jẹ́ pé gbogbo àáfàá tó máa ń sọ̀rọ̀ tá à ń ṣe wá sí à láti máa ka àwọn nǹkan o ṣe ń yẹn ah, ó lórí platform ah ustaz kìíní kan ló tún ti ń sọ̀rọ̀ níbi ó tún dé platform àlẹ́jẹ̀ ah, ó nìkan ní fi jẹ́lẹ́jẹ̀ wọn ń gbọ́ káàkiri torí tiẹ̀ ó kúrò ní platform yẹn yóò lọ platform mi bó ṣe tún débẹ̀ ó tún bá ọ tó tún sọ̀rọ̀ yóò tún kó bẹ̀ kíní kan left yóò á lọ create platform tààrẹ̀ yóò á gbófin wá it is not allowed to post any lecture in this platform ẹnìkan bá tún lọ ju ọ sí yóò fẹ́ para rẹ̀ nù lé mbẹ̀ so àfi kéèyàn máa ṣàdúrà yẹn àti gbogbo wa pátápátá kọ́lọ́n kò sọ àná wa wà látàdábàrú yẹn láfikàn rẹ̀ torí àsìkò ẹ má dábàrú ọ̀rọ̀ ẹ má kọ̀yìn ara yín síra yín kò sídìí táwọn èèyàn fi máa kọ̀yìn ara wọn síra wọn ó pọ̀ àmọ́ nínú rẹ̀ uh, àmì ìdí tí wọ́n fi máa kọ̀yìn ara wọn síra wọn pọ̀ ṣùgbọ́n nínú rẹ̀ òun náà ni wípé in táwọn ń fẹ́ kọ̀wọ̀ wọn ò lè tẹ̀ wọ́n ti mọ̀ pé táwọn bá ti kọ̀yìn ara àwọn èèyàn síra wọn wọn ò ní rójú ráàyè láti dí àwọn lọ́wọ́ níbi táwọn ń ṣe eléyìí máa ń ṣẹlẹ̀ nílùú tí wọ́n bá ń du ọba tàbí wọ́n ń du oyè ládùúgbò hmm? wọn ò ní jẹ́ káwọn èèyàn ò gbọ́ra wọn yìí àbí ẹni tó bá fẹ́ gbalẹ̀ tó fẹ́ kílẹ̀ ó bọ́ sí ń lọ́wọ́ kò ní jẹ́ káwọn èèyàn ó rójú yóò tún kọ yín ra wọn síra wọn ní títí tó wọn fi tọwọ́ rẹ̀ ó fi tẹ̀ǹtẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nítorí pé wọ́n fẹ́ jọba nínú tàbí ó fẹ́ joyè àwọn olóṣèlú náà máa ń ṣe o ní ìbára ti ń du ipò kan wọ́n máa ń kọ̀yìn àwọn èèyàn síra wọn nínú rẹ̀ náà ni pé táwọn èèyàn bá fẹ́ máa yan àwọn èèyàn jẹ wọn ò ní jẹ́ káwọn èèyàn rójú wọn máa kọ̀yìn ara wọn síra wọn ni débi pé àwọn èèyàn ò ní rójú ráàyè láti mọ̀ pé ń tọ̀ ń ṣe kí ni ó yan àwọn jẹ hmm. tàbí wọ́n fẹ́ dípò kan bó ṣe ṣàlàyé tọ́nà eléyìí kò bá kíni mu kò bá ṣẹ̀rẹ́ islam gẹ́gẹ́ bí àdìsí ti sọ ọlọ́ba àlìkẹ́lá kó fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run kí ó là wá níbi àwọn nǹkan wọ̀nyí ọlọ́run kó lára ó lágbára hmm, ó lágbára gbogbo wa náà ló lè ṣẹlẹ̀ sí àfikẹ́yìn sábà bẹ́lọ̀ alẹ́ màá sún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 بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا كما سأدعنا اللهم لا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا أقول قولي هذا واستغفر لي ولكم والسلام عليكم ورحمة الله وبركاته